اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت ميع ما في علمك وزينته وعدده وحتى تعلمنا أسرار حكمتك وتفهمنا بوامد كلماتك وتحفظنا جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه الكريم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الكافي بسم الله الشافي بسم الله المعافي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم هدينا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا من الخير فيما أعطيت وكنا شر ما قضيت فإنك تجدي ولا يقضى عليك فإنه لا يزل من والد ولا يعز من عاديت تبارك ربنا وتعاليت ولك الحمد على ما قضيت ونستغفرك ونتوب إليك وصلى الله على خير خلقه محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين adáàpẹ́ fún ọlọ́run ọba tí ó ní gbogbo ẹ̀dá ọba tí ó fi oríṣiríṣi àwọn kan sínú ayé kó máa jẹ́ àánú kó máa jẹ́ ìkẹ́ kó máa jẹ́ ìgẹ̀ látara àwọn òjíṣẹ́ àti lára àwọn oríṣiríṣi àwọn kan mèremère mèremère oríṣiríṣi tó jẹ́ sí pé ọlọ́run dá tó já sí pé nínú nǹkan tọ́lọ́run dá náà òun náà ni àwọn kan tó já sí wípé nínú àwọn ètò rẹ̀ tó jẹ́ nínú àwọn ànábì ọlọ́run tó dá wọn tó fún wọn ní lẹ́tà pé ẹ mú lọ sáyé ìwọ máa ṣe báyìí ìwọ máa ṣe báyìí ìwọ máa ṣe báyìí nínú àwọn ànábì ọlọ́run tó já wípé onínú nǹkan tó yẹ kó wá practice láyé carpentry ni ètò já kó wá practice láyé plumbing ni lóyìí tó já sí pé ọlọ́run ti mú ìṣiṣẹ́ àwọn kan wá kọ́dà tó pé wedding ọlọ́run ní kókó sí kí kó wá practice láyé tí gbogbo aná òsì mọ̀mọ́ kọ́dà pa ànábì báyìí ànábì báyìí ànábì báyìí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam oríṣiríṣi nǹkan ọlọ́run ní kó ṣe kí ni kó wá practice láyé nínú àwọn kan tá ànábì wa muhammad mú wa ọ̀nà ní rọ̀mọ̀dọ́nù yìí tí gbogbo aná bẹ ní kí ni tá à ń bẹnu rẹ̀ yìí ó ti ní ọ̀nkà tó ní káàkó náà ti kà wọ́n tí wọ́n ka márùn-ún ka mẹ́fà ka mẹ́rin àmọ́ náà àwọn táwa ń kà lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ títí wa náà ní kó ní ìdí márùn-ún kọ́ nìyẹn so márùn tí nìyẹn náà nínú ètò ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ náà ń lọ nù àwọn tá a kà ju bẹ́ẹ̀ làwọn tá a kà tó bẹ́ẹ̀ àtàwọn tá a kà márùn ọlọ́run dá lù wá láyà kó fún aládà rẹ̀ ní ètò pé kó sì mọ̀jẹ̀ ojú àgbà bàbá ní kálukú wa ọlá Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí àwọn àlàyé wa ibi tí a sùn lánàá òun náà lé ọ̀rọ̀ líò so tá pè ní asadu lọ́dọ̀ Lárúbáwá tó wà lábẹ́ sọ́ọ̀nù ajẹ́kámọ̀ yìí pé màláíkà tó ń darí rẹ̀ òun náà ń pè ní rọ́ọ̀kàyáìlì rọ́ọ̀kàyáìlì yẹn a jẹ́ pé iṣẹ́ tọ́lọ́run rán náà ni dókítà àgbà èyí tí máa mójútó láti ibi irun orí tó fi débi èjìká wa òun náà ni so náà àlàyé tá a wá ṣe á ti sọ̀rọ̀ nípa ètò ìgbésí ayé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ so tọ́jà pé bá a sọ pé obìnrin jẹ́ aláràbí ó ṣeé ṣe kọ́kùnrin náà tó jẹ́ líò náà kó ṣe kí ni kó jẹ́ aláràbí tó bá já sí wípé kí láwọn kan tó lè mọ ṣẹlẹ̀ tó já sí pé líò ọkùnrin náà lè jẹ́ aláràbí kódà wọ́n sọ fún un pé dandan ni kó tètè wáyà kó tètè fẹ́yàwó torí pé inú kó tètè mọ bímọ lọ́nà yóò sì bẹ̀rẹ̀ sí ní í sí kí wọ́n á ní ìmọ̀ ló lè fà á kí lé òkú já sí pé yóò wà nínú ẹni tóun náà mọ̀ dààmú lórí ọ̀rọ̀ ọlọ́mọdé lọ́kùnrin nínú tó lè kọ́sẹ̀ náà ni wípé àwọn nínú ara nínú ara lọ́hùn lọ́hùn so gbígbóná ni gbígbóná òun sì ni tí ń bọ̀tà láti inú gbígbóná yẹn tí ń bọ̀tà láti inú ibẹ̀ yẹn sí ojú ayé ń bí tó bọ́ yẹ kó bọ́ sí tó bá já sí pé tí wọ́n jáde bọ̀ wá bá jẹ pé gbígbóná ló bá bá òun ní wọn fa káwọn sọmọ wọ́n ní low sperm count kò sí ẹ̀ka tí ń fa low sperm count fún ìràwọ̀ náà torí pé nature rẹ̀ jẹ́ iná bó ṣe jẹ́ pé negative ló jẹ́ òun náà àmọ́ nínú nínú kọ̀rọ̀kọ̀rọ̀ nù gbèsè ayé tẹ́ pé abẹ́ sàn ló wá wá ó gbọ́dọ̀ máa gbóná time to time tí máa ti wá ń gbóná àfi kó wá àwọn kankan tó lè fi regulate àwọn kan yẹn naturally medically tó yẹ pé tó bá rà àwọn kan yẹn fi regulate rẹ̀ nínú nínú nínú ìgbé nínú ètò nínú gbọ̀nyàn kí náà pé nínú system nínú ara rẹ̀ tó bá rà àwọn kankan fi ṣàwọn kan yẹn so tó jẹ́ bí ìgbìyànjú bóyá ti ìbílẹ̀ ní àbújá ti ìlànà tòyìnbó náà ni yóò padà wá tún nǹkan yẹn ṣe kò ní já sí pé ẹyin tí ń bọ́ta látara ti tiẹ̀ tó yẹ kó bọ́ sára obìnrin kò ní mọ jẹ́ pé kó tó bọ́ta yóò ti mọ dòkú kínní yẹn ó dáa kí lè ó ṣàlàyé tó ṣàkíyèsí rẹ̀ bóyá lọ́kùnrin àbí lóbìnrin obìnrin wọn náà gbà nígbà tó já sí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ní ọkàn já sí pé oṣooṣù náà ni ó máa sunkún pé kínní yẹn ti tún wálẹ̀ kínní yẹn ti tún wálẹ̀ kínní kan ti ń fà àwọn gbígbóná ti ń gbóná ní kọ̀rọ̀ ara rẹ̀ òun náà ń pè ní oyin òkè náà ń pè ooru inú tọ̀dọ̀ títí ẹ̀ kì í sorunú ní tí ń forunú oríṣiríṣi ní ń fà ìràwọ̀ mẹ́wàá tó já sí pé orunú láàpè tiwọn tó bá já sí pé kì ṣe pé gbóná tọ̀dọ̀ títí ẹ̀ àmọ́ tọ̀dọ̀ títí wọn gbígbóná bá gbígbóná ńlẹ̀ ni gbígbóná tó bá gbóná ńlẹ̀ òun náà ní ń fa kí ọkùnrin líò náà jẹ́ aláràbí ó wá ní wọ́n ṣe lè pàdé ara wọn a máa sọ yẹn nígbà tá a bá fẹ́ máa da ọkùnrin àti obìnrin papọ̀ ní èyí èyí tí ma kọjá sí pé síkìlà náà padà já sí èyí tó bá gbé kókó kó burú jù èyí tó bá kọjá sí pé padà já sí pé ó padà ya àkàndá bóyá kó ya dìde rìn èyí tí ma gbé léyìn náà ó ní nǹkan tí ma ń fa padà débẹ̀ yẹn but for now àṣàlàyé nípa ìràwọ̀ èyí tí ń sọ̀rọ̀ nípa leo àti dàwọn pọ̀ àti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ wọn láti ó di méjì láti pàtàkì rẹ̀ ti di méjì mẹ́ta ó di láti pàtàkì di mẹ́ta sí mẹ́rin láti ń sọ so nínú ọ̀sìn pé àlàyé sókítà fẹ́ mú wá ń bẹ̀ lénìí káfí bọ́ sínú bòmíì òun náà ni pé àwọn sẹ́wò oníṣẹ́ àṣelà wọn tán lè mú lọ́kùnkùn náà tó wá sọ fún wa ní síwájú síwájú náà pé àwọn ti di wọn gbogbo iṣẹ́ náà lè ṣe tó ti yé gbogbo iṣẹ́ ni wọ́n lè ṣe àmọ́ òun ò lè ṣiṣẹ́ agbára gbogbo iṣẹ́ ni wọ́n lè ṣe torí pé tó yẹ ká sọ bẹ́ẹ̀ ni pé gbogbo iṣẹ́ ti ń bẹ tá pé fún Mercury tá a pé fún eh, Jupiter tá a pé fún Saturn òun náà ló ṣí àṣẹ fún oníkàlùkù wọn nítorí wọn sì pé ìbọ̀gá lòun kò sí kankan tó lè ṣe kí ni tí ó lè ṣe torí pé tí ò bá ní lọ́wọ́ ni kò ní lè pín fún wọn so owó iṣẹ́ ló lè ṣe àmọ́ káwọ́ àwọn àwo pé àwọn àwo ló ṣe kíni ló lè ṣe nínú nǹkan tó ń lè ṣe ẹranko la pèrà wọ̀ yìí nínú nǹkan tó lè ṣe agriculture mbẹ́mbẹ́ bóyá kó máa dá oko àbí kó máa bóyá ń sin ẹran bóyá ń sin ẹran ni àbí kò tiẹ̀ sẹ́ran gan-an tẹ̀ ń pa ẹran ta so ó lè máa sìn ó sì lè máa pátá o lè mọ dáko fún ara rẹ̀ ó sì lè mọ àwọn èèyàn kan mọ dáko fún nínú ibi tá a ní kó máa gbé a ní kó máa gbé bí ibi tó yẹ pé kò bá sáré bii bẹ́ẹ̀ bí inú bí bí inú gbó bí oko àbí bí GRA àbí tá a já ibi tí ò ní máa ariwo la ní kó ṣe kí ni kó máa gbé kó wọ́n máa gbé àárín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn torí pé abáwo kìnìún náà kìnìún ìṣe kí ni kì í gbé àárín àwọn èèyàn nígbà tó bá wà nǹkan tí ó jẹ ní ó ni ìwà tí ó jẹ tó bá yẹ wá jẹ tó bá fẹ́ jẹ tó ń padà síbi ibi pálásì ẹ̀ lọ́hùn ní títúmọ̀ sí pé kìnìún ẹni tí ń lò ràwọ̀ náà kì í wọ̀ sọ̀sọ̀ so ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ class ara rẹ̀ nítorí pé adé ń bẹ ní orí rẹ̀ aṣáájú sì ni tó bá ti wá rí báwọn ó gbọ́dọ̀ mọ ó gbọ́dọ̀ mọ mọ́nítọ̀ ara rẹ̀ ó sì gbọ́dọ̀ mọ mójútó rẹ̀.